fún àwọn èèyàn tó ti síwájú wa àti màkà àwọn ẹni tó síwájú wa ọlọ́run bá pàpọ̀ lẹ̀ mí kúnkùn léyìí tó kún gidigidi fún àwọn àjọ wọ̀nyẹn ṣùgbọ́n jọta nàbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ọjọ́ orí wa ó jọjọ ó wà nínú ẹgbàá ọ̀rọ̀ ilé alimami Tirmidhi àti imam Ibn Majah rahimahumullahu ta'ala tí wọ́n gbé jáde wọn lẹ́nu nabi sallallahu alayhi wa sallam ó ní a'maru ummati bayna sittina wa sab'in ọjọ́ orí àlùmọ́ mi láàrin ọgọ́ta láàrin ọgọ́ta àti àádọ́rin ọdún ni eléyìí tó túmọ̀ sí wípé eléyìí tó pọ̀ jù nínú wa iná làwọn ẹni tó ṣe pé tó ti lọ ọgọ́ta ọdún wọ́n ń lọ nìyẹn á rí nínú wa ẹni tó ṣe kó ṣeéṣe. kó wọn tayọ bẹ́ẹ̀ pẹ̀lú díẹ̀ àbí pẹ̀lú pípọ̀ díẹ̀ ṣùgbọ́n ìjọ wọ́pọ̀ jù òun náà ni ọgọ́ta tàbí àádọ́rin tàbí kò tiẹ̀ má tó gan pẹ̀lú gẹ́gẹ́ bá a ti ṣe rí nínú ìgbésí ayé wa ọlọ́run ọba ẹlẹ́dàá wa ní ìgbà eléyìí tó ṣe pé àwọn àkókò ọlọ́lá ni tí èèyàn bá ṣe àmúlò rẹ̀ lọ́nà tó dáa èèyàn dàbí ẹni tó ṣe pé ó sẹ̀mí lẹ́ni tẹ́mi rẹ̀ gùn ju bó ti ṣe ni nínú àwọn àkókò yìí eléyìí tó ṣe pé ọlọ́wọ́n bá fi ta àlùmọ̀ yìí ó fi ta lọ́rẹ̀ yàtọ̀ sáwọn àlùmọ̀ yìí kù òun náà ni Laylatul Qadr eléyìí tí ọlọ́wọ́n bá ń lónìí laylatul qadri khayrun min alfi shahr laylatul qadr ó lóore ju ẹgbẹ̀rún oṣù lọ àwọn olùmọ̀ nípa ẹ̀sìn islam wọ́n ní ìtumọ̀ eléyìí òun náà ní pé gbogbo ẹni tó bá dìde dúró tó ń ṣe sọláàtì fún ọlọ́wọ́n ọba ẹlẹ́dàá wa ní Laylatul Qadr tó dìde dúró ní Laylatul Qadr tó ń ṣe rántí ọlọ́wọ́n ọba tó ń sin lọ́wọ́ ọlọ́wọ́n ọba yóò mú kí oṣù yìí kọjá sí ọgọ́rin ọdún lé yóò mú kọjá sí ìjọsìn ọgọ́rin ọdún lé nínú ìgbésí ayé onítàn tó máa fi ọdún mélòó lé lọ́gọ́rin tó fi kún ìgbésí ayé rẹ̀ ọ̀dájú yìí ajẹ́gbẹ́mí ti kùn ju gbogbo bó ti ṣe ń sírò lọ nìyẹn torí kí láǹfààní kẹ́mi tó ṣe pé àmì wọn gùn fún yà ni ń bẹ nínú àwọn èèyàn tó ṣe pé ọlọ́wọ́n bá kádàrá kẹ́mi wọn gùn àmọ́ nítorí ó lè bá àjẹ́ yìí pé wọ́n ṣiṣẹ́ láàbì àtàyídá eléyìí tí ó mú ṣe dọ́gba pẹ̀lú ìyàtọ̀ lọ ti pèsè lẹ́dìí wọn nínú náà jahannam torí ẹ̀ lànàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tó fi fi yé wa pé ẹni tí iṣẹ́ rẹ̀ sì tún dáa kẹ́mi ogun lásán òǹkọ́ ní túmọ̀ sóore ṣùgbọ́n kì í ṣe olóore kọjá pọ́pọ̀ nínú ìgbésí ayé yẹn òní túmọ̀ sí oore nínú àwọn àkókò ọlọ́lá eléyìí tọ́lọ́ bá tún fún wa eléyìí tó pé téèyàn bá lò dáadáa yóò tún máa ní ìṣirò wípé ẹ̀mí èèyàn kùn ju bó ti ṣe kú lọ òun náà ní àwọn ọjọ́ mẹ́wàá eléyìí ti máa wá ní ìbẹ̀rẹ̀ oṣù oṣù Dhul-Hijjah eléyìí ti ń kalẹ̀ kún gbọ̀ngbọ̀n báyìí eléyìí tó ṣe pé tí ó bá bẹ̀rẹ̀ lọ́túnla ó ṣe é ṣe kó bẹ̀rẹ̀ níjọ́ mẹ́rin oṣù Dhul-Hijjah tí í ṣe oṣù kejìlá nínú kàlẹ́ndà Islam ǹjẹ́ jẹ́ mọ̀ kọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù dhul yìí báyìí àwọn ọjọ́ tó lọ́lá ńlá ni àwọn ọjọ́ olóore ńlá ni débi pé Ọlọ́hun Ọba ẹlẹ́dàá wa ó sọ fún wa nípa rẹ̀ nínú al ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ní wàlúfẹ́jẹ wàlẹ̀ ẹ̀yẹ́lẹ̀ nàásù ó ní mo fi àlùfẹ́jẹ ni mo fi búra ó sì tó fi àwọn òru mẹ́wàá àkọ́kọ́ mo fi búra èwo lòru mẹ́wàá àkọ́kọ́ náà al-imam ibn kathir rahimahullah ó ní al biha ashru dhil-hijja níta gbàlérò pẹ̀lú ẹ̀ iná làwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù dhil-hijja ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó tún sọ fún wa nínú suratul hajj aya kejìdínlọ́gbọ̀n ó ní wa yadhkuru ismallahi fi ayyamin ma'lumat wọ́n sì máa ṣèrántí orúkọ ọlọ́wọ́n bá wa nínú àwọn ọjọ́ tá a ti dámà wọ́n máa ṣèrántí orúkọ ọlọ́wọ́n nínú àwọn ọjọ́ tá a ti dámà abdullahi ibn abbas radiyallahu anhuma ó sọ nípa àwọn ọjọ́ tá a ti dámà tọ́lọ́ ní kí àwọn alálàájì. wọn á máa ti ọlọ́run ọba àtẹnijẹ́ ìsàlálàjì wọ́n á máa ṣèrántí ọlọ́run ọba nínú wa ó ni ayyamul ashr àwọn náà lọ́jọ́ mẹ́wàá àkọ́kọ́ ní ìbẹ̀rẹ̀ oṣù dhul ẹni fẹ́ ṣoríire ẹni fẹ́ ṣe dáadáa ẹni tó fẹ́ kó àwọn ṣe pamá di ọjọ́ kan ọjọ́ kan tọ́yẹ pé wọ́n máa bùkátà rẹ̀ láti lè jẹ́ sábàbí àti rọ́nà lọ láti lè jẹ́ sábàbí àti rọ́nà àbáyọ. àsìkò ọ̀kan ọ̀kan nínú àwọn àsìkò olóore ọ̀kan nínú àwọn àsìkò ọlọ́lá ńlá náà ló ń yìí ilé tó kémi pẹ̀lú rẹ kasi àmúlò rẹ dáadáa wọ́n gẹ́gẹ́ bíi bíi àwọn àkókò lọ tó ṣe é pé àfi kankan wa dá lásà tán ara rẹ jẹ bí àyè máa tó ti ti mọ́tẹ́lẹ́ àwọn ọjọ́ mẹ́wàá tí ń bọ̀ yìí wọ́n ní ọlá eléyìí tó ga púpọ̀ wọ́n ga púpọ̀ púpọ̀ abdullahi bin abbas radiyallahu anhuma ọgbà ẹgbàáwọ̀ ọ̀rọ̀ kan wá tí imam al-bukhari rahimahullah tó gbé jáde nínú tírà rẹ̀ wọ́n ní abdullahi bin abbas radiyallahu anhuma wọ́n lẹ́nu bẹ́ẹ̀ muhammad sallallahu alayhi wa sallam wọ́n sọ wípé mal amalu fi ayyamin afdalu min hadhihi al kò sí iṣẹ́ kan tá lọ́jẹ́ iṣẹ́ tó lọ́lá bí èyí tá a rí ṣe nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí kò sí iṣẹ́ kan tá a rí ṣe tí ó lọ́lá bí iṣẹ́ tá a bá rí ṣe nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí qalu wala jihad wọ́n ní ọ̀dà tó bá pé jihad la bá ṣe ń kọ́ kò ní lọ́lá jùlọ àbí kò ní lọ́lá bí rẹ̀ anabi sallallahu alayhi wa ó ní wala jihad kọ́dà tó fi dórí jihad kò lè lọ́lá tó. إلا رجل خرج يخاطر بنفسه وماله فلم يرجع بشيء àyàfi ẹni tó ṣe wípé ó kó dúkìá àti ẹ̀mí rẹ̀ ó kó jáde lé ọlọ́jagun sójú ọ̀nà ọlọ́run kò wá rí nǹkan kan dá padà wá sílé ẹ̀mí lọ lójú ogun dúkìá náà pòórá lójú ogun ẹni tó bá ṣe bẹ́ẹ̀ ló lè ní ládàá ẹni tó bá rí sẹ́ẹ̀rì ṣe nínú àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ oṣù tẹlifíjà ti ń bọ̀ yìí báyìí ní ọ̀tún la tàbí jọ mẹ́rin a àsáwọn ọjọ́ náà ga púpọ̀ àwọn ńláńlá ń bẹ fún àwọn ọjọ́ yìí eléyìí tí ó yẹ kí àti ṣiṣẹ́ rí láti pamọ́ sínú àwọn ọjọ́ yìí kó fò mí pẹ̀lú rẹ ru Abdullahi bin Umar radiyallahu anhuma ona gbé ọgbà ẹgbà wọ̀rọ̀ kan wá látọ̀dọ̀ anabi Muhammad sallallahu alayhi wa sallam. قال قال رسول الله صلى الله عليه وآله وسلم ما من أيام أعظم عند الله سبحانه ولا أحب إليه العمل فيهن من هذه الأيام العشر oni anabi ni kò sí ọjọ́ kan kò sí ọjọ́ kan nínú àwọn ọjọ́ ayé eléyìí tó ga jù lọ́dọ̀ ọba tó ma kò sì sí ọjọ́ kan nínú àwọn ọjọ́ ayé eléyìí tó Ọlọ́run ọba Ẹlẹ́dàá wa tó nífẹ̀ẹ́ sí ká ṣiṣẹ́ olóore nínú ẹ̀ bí àwọn ọjọ́ mẹ́wàá yìí o aláwọn ọjọ́ mẹ́wàá ti ń bọ̀ lọ́túnla àbíjọ́ mẹ́rin òun náà ni àdéhìí náà ń tọ́ka sí àwọn ọlọ́jọ́ tó ga jù lọ́dọ̀ ọlọ́ àwọn ọlọ́jọ́ tó lọ́n nífẹ̀ẹ́ ṣiṣẹ́ olóore jù nínú ẹ̀ ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa nífẹ̀ẹ́ sí ká ṣe dáadáa ó nífẹ̀ẹ́ sí ká ṣeun ní gbogbo ògbà ní gbogbo àkókò gbogbo ògbà tó bá sì sin lọ́wọ́ pàdánù ládàá rẹ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́pẹ́ ni tó bá kọ̀ láti sí lọ́n kò ní sáláì jẹ́ni tí wọ́n máa wọnú ìwé àkọọ́lẹ̀ ọ̀daràn ní gbogbo ìgbà tó bá kọ̀ láti sí lọ́n ṣùgbọ́n sísin lọ́n ní gbogbo ìgbà tí sísin lọ́n ní àsìkò tí ń bọ̀ yìí bá tún kún fún ọ subhanallah ó ti jẹ́ni dáadáa ó ti jẹ́ni tó ṣe ń tọ́lọ́ wọn bá nífẹ̀ẹ́ sí jù yàtọ̀ sẹ́ni tí kìí sin lọ́n rárá tí wọ́n ń retí ọjọ́ tá ń sọ nípa rẹ̀ yìí ó ti wá ń sèpalẹ̀ máa ìpínpá náà ló wọ́n bẹ̀rẹ̀ sí ní sílọ̀ ẹfun ní ìròpọ̀ lọ́wọ́ bò ní gbà torí pé innama yataqabbalu Allahu minal muttaqin níṣẹ́ lọ́lọ́ máa ń gba ẹ̀sìn látọwọ́ àwọn ẹni tí ń páyọ̀ ọlọ́ọ̀ ẹni tí ń páyọ̀ ọlọ́ọ̀ lẹni tí máa ń sílọ̀ ní gbogbo gbà ẹni tí ìsìnlọ àfi kan sígbà kan ìdákúrekú níjọ́sìn rẹ̀ ẹ yé ibi e kìí ṣe ẹni tí ìsìnlọ kìí sì ṣe mùsùlùmí pẹ̀lú nítorí pé mùsùlùmí wa'budu rabbaka hatta ya'tiyaka al-yaqin máa sin lọ́n títí tí kò fi dé ọlọ́run fi bọ́ gàwa wí tó bá wá bọ́ gàwa wí bẹ́ẹ̀ àwọn tá a jọ ọmọ lẹ́yìn rẹ̀ ńkọ́ ọjọ́ kú iná ni òpin ọba ìjọsìn tó ń ṣe láyé akramakumullah àwọn ọjọ́ yìí lọ ga jù lọ́dọ̀ lọ àwọn náà sì tó lọ nífẹ̀ẹ́ sí kásì àwọn sí olóore nínú rẹ̀ jù ó nífẹ̀ẹ́ rẹ̀ ní gbogbo gbà ṣùgbọ́n ìfẹ́ tó ní sí i tá a bá ṣe nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí ọ̀gá ọ̀gá ju èyí tó ní sí lọ tá a bá ṣe nígbà mi. anabi wa wa tẹ̀síwájú ó ní fa akthiru fihinna min at-tahlili wat-takbiri wat-tahmid torí náà táwọn ọjọ́ náà bá ti dé o ẹ máa ṣe la ilaha ní ọ̀pọ̀lọpọ̀ nínú wa allahu akbar ẹ máa wí lọ́pọ̀lọpọ̀ nínú àwọn ọjọ́ yìí alhamdulillah ẹ máa sọ lọ́pọ̀lọpọ̀ nínú àwọn ọjọ́ yìí alimami Tabarani rahimahullah olóògbé àgbàwá yìí jáde nínú tírà rẹ̀ al-Mu'jamul Kabir ọjọ́ náà ó ti súnmọ́ jọjọ àsìkò náà ó ń kanlẹ̀kùn gbàgbà ó kú kí àwọn olóríire ká gbìyànjú wọn sapásásẹ láti kópa nínú ìdíje ńlá eléyìí ti mú ní sóríire ńlá lọ́dọ̀ ọba ńlá ní ọjọ́ ńlá. tí ò sin tí ó sì yẹn láǹfààní àyàfi ẹni tó bá gbé ọkàn tó má wá bọ ọlọ́run ọba ẹlẹ́dàá wa pẹ̀lú àwọn àṣẹ tó dára. Sa'id ẹgbà Abdullahi ibn Abbas wa ọjọ́ ẹni tó ṣe wípé ní ìgbà tí ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù ti lè wọlé wọlé wọn ló máa ń gbìyànjú ní ìyànjú tó ṣe pé lẹ́gbẹ́ níbi kájọ́sìn níbi ká máa ra rasẹ̀ ẹ̀bẹ̀ sọ́lọ̀ níbi ká máa farasin lọ ní ìyànjú tó ṣe ó máa ń fẹ́ gajara lọ́ngọ̀ báyà Al-Imam Ad-Darimi ọlọ́gbẹ́jáde nínú súnánù rẹ̀ bẹ́ẹ̀ ni àǹfààní ìmọ̀ náà ní ká fi ṣiṣẹ́ kí láǹfààní kọ́ ọmọ nǹkan kan ọmọ lò kí láǹfààní kọ́ ọmọ pé nǹkan kan wúlò kọ́ sáfù kí láǹfààní kọ́ ọmọ pé nǹkan kan máa jẹ́ arọ́nà àbáyọ kọjá pé ìwé yìí lò àfikọ́ ọmọ rẹ̀ fáráyé wọ́n máa fi hàn àwọn èèyàn tẹ́bá ṣe báyìí tẹ́bá ṣe báyìí sórí rẹ ìwọ ò sì ní ṣe ń táàbì sórí rẹ o eléyìí túmọ̀ sí kó mọ̀ wọn rẹ ọlọ́run bẹ́ẹ̀ lẹ́dàá wá ní wa man ahsanu qawlan mimman da'a ila Allahi wa 'amila salihan wa qala innani minal muslimin ọ̀sẹ́ni tó dá lọ́rọ̀ bí ẹni tó ṣe pé ìyẹn máa sọ̀rọ̀ fi gbìyàn wá sójú ọ̀nà ọlọ́run kò tó ká máa pèèyàn lọ sí ìdíyẹ sí náà nígbà táwa bá ti gbàgbé ara wa àbí sọ wa dáa kéèyàn já túpà tí wọn máa tàn mọ́lẹ̀ fáráyé ṣùgbọ́n tó ṣe pé inú tiẹ̀ yóò sókun kò biribiti ọyẹ kájẹ́ bẹ́ẹ̀ torí ẹ̀ ìpèníjà ńlá lélẹ́yìí jẹ́ fún gbogbo àwọn tó bá nímọ̀ nípa ẹ̀sìn ọlọ́run tẹ́bẹ́yìn lẹ́ ń kà á fáwọn èèyàn tẹ́bẹ́yìn lẹ́ ń ké fáwọn èèyàn ẹ̀yìn lẹ́ ń sọ أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون طبعا لا كايم فإن لما فروا وإن لا تسدادا nígbà tó sì jẹ́ ìgbé ẹgbàgbé orí ara yín ẹ̀yin náà sì ń katira sáwọn èèyàn létí o tẹ̀sí làákà yìí eléyìí ọjà ti gbogbo ẹni tó bá mọ̀ nípa ẹ̀sìn ṣùgbọ́n tó ṣe pé ní tí ní ká ṣe òun kì í ṣe ó fi ìmá tiẹ̀ ó fi ń ṣe ọmọ aráyé lórí ṣùgbọ́n fi wá tiẹ̀ ó fi tàpò ó fi tàpò máa rẹ̀ tí wọ́n bá wá sọ fún pé áá ẹ̀yin náà lẹ́ ń sọ fún wa ẹ̀yin náà lẹ́ ń kà sí wa létí yóò máa ní undur ila ilmi la tandur ila amali yanfa'uka ilmi wala yadurruka taqsiri ìmàmí ni ẹ máa wo nítorí wọn bá yín sọ ni ẹ máa lo ẹ má wò wá mi o ẹ má wò sẹ́sì mi o nítorí pé mi kan alára nítorí mo ní kí ẹ ṣe mi ẹ ṣe o ìmàmí ò wúlò fún yín. àṣẹ ètò mi ò ní kó nira báyìí ọ̀yẹ́ kéèyàn jẹ́ bẹ́ẹ̀ gbogbo ẹni tó bá ti jẹ́ pọ́nmọ̀ nípa ẹ̀sìn ọlọ́run wọ́n lọ́ọ́ yẹ kó síwájú nítorí káwọn èèyàn ṣe lákọ̀ọ́kọ́ ẹni tí ọkọ ṣe nítorí kó jìnà sí lákọ̀ọ́kọ́ ẹni tí ọkọ pàtì nítorí pé ìwà rẹ rẹ nínú tó ń bá sọ lásán láì wọn náà lọ sọ fún wa pé kinní kan dáa wọn náà sì ní bàbá àṣàlẹ̀ ń bẹ̀ wọn lọ sọ pé kinní kan dáa wọn náà sì làkọ́kọ́ ẹni ọkọ́kọ́ sápòdì rẹ̀ tọ́ a dáa bá òkùnkùn dáa bẹ́ẹ̀ Sa'id ibn Jubayr rahimahullah ọ̀kan nínú àwọn àgbà nínú àwọn tàbí'ìn nínú ọ̀rọ̀ yìí báyìí ó fi ń yé wa wípé tèmi gbà wá lọ́dọ̀ Abdullahi bin Abbas nípa Ànábì sallallahu alayhi wa sallam ó fi hàn wá wípé àwọn ọjọ́ mẹ́wàá àwọn náà làwọn ọjọ́ tó ṣe é pé iṣẹ́ olóore ńlọ́lá jù nínú rẹ̀ iṣẹ́ olóore ńlọ́lá jù nínú ẹ̀ lèmi ṣe ń ṣe àmúlò àkókò yìí dáadáa nítorí kọ́mọ́bà kúra mọ́ mi lọ́wọ́ náà ni wọ́n náà ti gbọ́ yìí o náà ni wọ́n náà ti gbọ́ yìí àtàwọn táwí àti wọ́n tó gbọ́ ìpèníjà ńlá nù gbogbo wa dáwọn náà á ṣe àmúlò àkókò yìí dáadáa á ní jẹ́ kó bọ́ mọ́ wa lọ́wọ́ láì jẹ́ kó a fà sí olóore sí olóore sí olóore pamọ́ sínú ẹ̀ nítorí pé tí ọ̀sẹ̀ náà nù nígbà tá a bá fi lé ayé yìí sílẹ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n tún gba ẹ̀gbà wọ́ọ̀rọ̀ wa láti ọ̀dọ̀ aṣíwájú wa yìí náà Sa'id ibn Jubayr rahimahullah ọ̀lẹ́ la tutfiqu surajakum layali al-ashr la tutfiqu surajakum layali al-ashr ẹ̀ gbọ́dọ̀ máa pa àtùpà lẹ́yìn o ní àwọn òru ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ oṣù Dhul-Hijja ẹ̀ gbọ́dọ̀ paná a sì ti mà pé lábẹ́ òfin ọlọ́run Ànábì sallallahu kó tó di pẹ́ pẹ́pẹ́ lílẹ̀ ẹ̀ríkẹ́ pa gbogbo àtùpà ẹ̀ríkẹ́ pa gbogbo àtùpà ẹ̀ gbọ́dọ̀ fi àtùpà sílẹ̀ ní títí alẹ́ kẹwàá lọ sùn nítorí bá méjì kan àkọ́kọ́ ìtẹ̀lẹ́tà Ànábì sallallahu alaihi wa sallam nínú sábàbí tá a tún lè mà òun náà ní pé àwọn àfọwọ́ ìsẹ́kọ̀ àwọn pòkì kan bẹ tó ń bá wa gbélé láì jẹ́ pàwọ́ la pè wọ́n wọnú lé wa gẹ́gẹ́ bí àwọn èkúté ọ̀daràn gẹ́gẹ́ bí àwọn òkété ọ̀daràn gẹ́gẹ́ bí àwọn asínrín ọ̀daràn tó ṣe pé wọ́n bá yín gbélé ẹ̀yin ò pé wọ́n pé kí wọ́n bá yín gbélé àbí talẹ̀ mí tó gbádùn tó wá ní káwọn èkúté ọmọ wọlé ahlan wa ẹ máa wọlé ẹ máa rọra pé kí ni. àwọn ọmọ yẹn bá yín gbélé èkúté lè rọ́ọ̀lù wọ́n ti gbé abẹ́là tẹ takalẹ̀ tó bá rọ́ọ̀lù ké abẹ́là kọ́ rọ́ọ̀lù kàtífà kí ni odò kojú máa yín lórí. torí Ànábì sallallahu alaihi wa sallam oníjọba ti fẹ́ sùn lálẹ́ ẹ̀rí ọ̀kan nínú àwọn olùmọ́wá sọ pé ní ìgbà tí ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù Dhul-Hijjah tó bá ti wọlé àwọn òru wọn ẹ̀ gbọ́dọ̀ pàtùpà kí lélẹ́yìn túmọ̀ sí wọn ló túmọ̀ sí wípé ní ìgbà tí àwọn ọjọ́ ti wọlé àti ọ̀sán àti òru wọn ni máa fi sin lọ tó fi jẹ́ pé nígbà tí òru náà bá dé ẹ̀ tàn àtùpà sílẹ̀ túmọ̀ sí pé

àìsùn kínní lórí pẹ́ǹkọ́lọ́ lórí pẹ́ǹkẹ́ alukur'an lórí pẹ́ǹsìlọ́ subhanallah ya layta qawmi ya'lamun eléyìí bẹ́ẹ̀ nù kátó ṣe é gbé káwa náà ká nítorí pé nígbà tí ti tó àsìkò àti fi ẹgbẹ lélẹ̀ àsìkò àti sinmi gbogbo làálà àti wàhálà eléyìí téèyàn fi ọgbọ́dọ̀ jẹ́ ike ìjọsìn ni mo ń ṣe fọ́nà àìjẹ́ bẹ́ẹ̀ lọ fẹ̀gbẹ́ lélẹ̀ pẹ̀lú ẹ̀mí pé ìwọ ọlọ́run lọ fẹ́ fẹ̀gbẹ́ lélẹ̀ nítorí kára ló lè bá a tó mókun sí láti jọ́sìn fún ọlọ́run oorun yóò ti dáṣẹ́ sí fún ọ lọ́dọ̀ ọlọ́run ọ̀bẹ lẹ́dàá. akramakumullah àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù dhul eléyìí tá à ń sọ̀rọ̀ rẹ̀ yí báyìí kí lọ́wọ́ á dé tí ọlá rẹ̀ fi wá ka màmá báyìí al Ibn Hajar rahimahullah wọ́n ní tọ́hà sí wa òun náà ní wípé bóyá sábàbí tí àwọn ọjọ́ mẹ́wàá yìí wọ́n fi jẹ́ pé wọ́n lóore wọ́n sì ńlá gẹ́gẹ́ bá wa kó ti ṣe tọ́ka sí òun náà ní pípapọ̀ tí àwọn àgbà nínú ojú gbogbo wọn pàdé ní ọjọ́ mẹ́wàá yìí àwọn ìjọ gàjù nínú ọ̀nà bíi kíni náà rí wọn ní as-salat sẹ́mi pé kò sígbà kan táyì ṣe salat nínú ìgbésí ayé wa gbogbo ọjọ́ ọjọ́ gbogbo ojoojúmọ́ àti òru àti ọ̀sán làwọn ń ṣe salat sẹ́mi náà ni wọ́n lè ṣe lófin náà lè ṣe Islam sẹ́mi náà ni wọ́n lè ṣe lófin jẹ́ pé ìwọ́n tiẹ̀ Islam rọ iná lọ́nbáká níjọ́ tí inú rẹ bá dùn iná ló ṣe sọ́lá ẹ̀fun nírò dùnú kéke ẹ̀fun nírò bànújẹ́ kéke ṣe mùsùlùmí ẹni tó ń kéke sí lọ́hùn àyàfi ní ìdákúrekú irú islam wo wá ló ṣe ẹ̀ ń tanra rẹ jẹ ṣùgbọ́n àwọn olóríire ẹ̀rí pé àwọn ti mà wọ́n wọn bá ẹlẹ́dàá wa ó ní inna salata kanat ala al-mu'minina kitaban ọ̀ràn àyàn tó lákòókò ọ̀ràn àyàn tá a fà kókò sí ní sọ̀lá ti fáwọn olùgbàgbọ́ òdodo ẹ̀rí pé wọn kì í gara, wọn kì í rẹ, kì í rẹ̀wọ̀n kì í sún wọn gbogbo gbà wọn a máa sin lọ́nà. asọ́láàtì ń bẹ nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí bákan náà ọ̀sìyàm ó wà nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí nítorí wípé ó kéré jù ọjọ́ àràfà anabi muhammed. sallallahu alayhi wa sallam ó sì wá lójú kòkòrò láti máa ṣe sùyàmù ọjọ́ àràfà ó nítorí pé ọlọ́run ọba máa fi pèsè ọdún méjì rẹ̀ ọdún tó ti lọ àti tá a wà ń bẹ̀. bákan náà nínú àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ́ wáyé sàrà wà ń bẹ̀ ẹ máa ṣe sàrà lọ́pọ̀lọpọ̀ bákan náà alhajj ó wà nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí kò sí ìgbà míì tí rúdọ̀sìn báyìí péjọ sí àkókò kan náà nítorí pé láwọn àkókò mi bẹ́ẹ̀ ni a lè ṣe sọ̀láàtì ńbẹ̀ lákòókò mi náà a lè ṣe sùyàmù ńbẹ̀ lákòókò mi a lè ṣe sàrà ńbẹ̀ amákèsí gbogbo wa la lè ṣe hajj ọlọ́ni alhajju ma'lumat hajj jẹ́rí yẹn àwọn àkókò rẹ̀ àkókò rẹ̀ àwọn oṣù kan ni eléyìí tó pa àti dáma èèyàn kan lè wò sùsùn kó ní káwọn gbogbo ṣe hajj tó ń ṣe ọwọ́ ẹni ọba fẹ́ pẹ́ kó dúró lẹ́yìn kálá àsìkò rẹ̀ náà ni ó tó láṣẹ torí ẹ̀ àsìkò ńlá lásìkò yìí báyìí Ibn Rajab rahimahullah àwọn náà fi ń yé wa wọ́n ní kí ló dé jẹ́ àsìkò yìí fi jẹ́ àsìkò tó ga wọ́n nítorí pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ti fi ìmá jẹ̀rú àti lọ sí Mẹ́kà ìmá jẹ̀rú àti lọ sí Káàbà ìmá jẹ̀rú àti lọ sí Káàbà ọlọ́run ọba ti fi sọ́kàn oníkàlùkù mùsùlùmí àbí wọn náà ò rí bẹ́ẹ̀ lára rẹ̀ mọ́ wọn ma ń jẹrẹ lẹ́nu tí ń dùn mọ́ tí ń dùn mọ́ ó ronú lọ sí di pé káì nǹkan kan fún mi kí ni nǹkan náà ah tó bá kí mo lè rọ́nà lọ́mọ lọ sí hajj ah wọlọ lànà fẹmi náà sínà fún mi kò tí ì pẹ́ jù kò tí ì pẹ́ jù lónìí tó bá láti fún yàn lọ sí hajj lọ́dún yìí nítorí pé wọn ò tí ì àsìkò sì tún wà mí lówó ah, ọlọ́mọ ẹsìn náà fẹ́ láàrin òru kan ọ̀sán kan ọlọ́run lè sọ̀yàn lólówó láàrin òru kan ọ̀sán kan ọlọ́run tún lè sọ̀yàn lólòṣì torí di ẹlẹ́yìn kò sí tọ́lọ́wọ́n bá ṣe tí ò ṣe kò sí tí kò sí sí tó dágbára ọlọ́wọ́n bá lọ torí ẹ ẹ̀rí pé gbogbo mùsùlùmí a máa ń jẹ̀rọ àti wà ní ìtòsí kàába gbogbo èèyàn ló fẹ́ rí kàába yéé sì ṣe gbogbo èèyàn ló lè rọrùn fún láti máa lọ sí kàába lọ́dọọdún èdè ní tọ́lọ́wọ́ bá fi sẹ́ni rọrùn fún àlè má bímọ Ibn Rajab ló ń bá wa sọ̀rọ̀ yẹn o ìdí ní tọ́lọ́wọ́ bá fi gbé tó fi gbé fúyẹ́ fún wa bẹ́ẹ̀ kan nínú gbèsè ayé yín ni mo ṣe hajj lọ́rùn yẹn lé lórí yé sọ́dọọdún nítorí pé tó bá jẹ́ ọdọọdún agbára wo ni ká. orí ẹni tọ́tà nàbí sallallahu alayhi wa sallam ti ń sọ fáwọn sàhábà tóní inna Allaha qad ẹnìkan bá ní awa fi kulli amin ya Rasulullah tí ọdọọdún ni wà nábì ànábì ọ̀dáhùn ọkùnrin yẹn tún ní awa fi kulli amin ya Rasulullah tí lọ́dọọdún ni ọkùnrin yẹn sáwí sáwí ànábì ọ̀dáhùn gbàtọ̀ pẹ́ tọ́dákẹ́ ànábì tó ní rárá o ẹ̀kan nínú ìgbésí ayé yìí tó bá ṣe pé bó ń ṣe sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ni mo bá dán lóhùn tí mo bá pè lọ́dọọdún ọlọ́wọ́ wàlá òdodo ni nígbà tó díẹ̀ kan gbèsè ayé mélòó nu wa ló lè ṣe báyìí ẹni pé ní gbogbo wò láti ẹni tó ti ṣe hajj wọn ò tí ì ẹni tí ò rí hajj sí láti inú ilé yín báyìí nígbà tó jẹ́ ẹ̀ka nù gbèsè ayé nù báwo wá ní tọ́lọ́ ẹlẹ́dàá bá ní ọdọọdún lẹ́ẹ̀ lọ ṣé ayé ò ní polúkúrú musu bọ́lọ́n ní dandan lọ́dọọdún ní ẹlòmíọ́ pààyàn torí kò lè rówó hajj àwọn ọba pọ̀ torí ní ṣùgbọ́n lọ́wọ́ bá ní ẹ̀ka nínú gbèsè ayé yìí ó nígbà tí wá sílẹ̀ ẹ̀ka ọlọ́run tó wá fi ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ sílẹ̀ nínú oṣù Dhul-Hijja kí gbogbo ọjọ́ tó rogún nínú ẹ̀ àtẹni ọlọ́ ájì àtẹtí ọlọ́ ájì gbogbo alájọ ni ìjọ mẹ́wàá àkọ́kọ́ yìí gbogbo alájọ ni nítorí pé mẹ́sẹ̀ sọ yìí pé kò sí ọjọ́ tó ga jù lọ́dọ̀ ọlọ́run òsì síjọ́ tó lọ́run ọba nífẹ̀ẹ́ sí jù wípé kí èèyàn ṣiṣẹ́ rẹ̀ nú ẹ̀ ju àwọn ọjọ́ mẹ́wàá yìí lọ ó nífẹ̀ẹ́ sí iṣẹ́ rẹ̀ gbogbo ìgbà ṣùgbọ́n èyí tó ní sí iṣẹ́ rẹ̀ nínú àkókò yìí ó ju ìfẹ́ tó ní sí iṣẹ́ rẹ̀ lọ lákòókò míì bó ti ṣe bá àwa tá a lọ sí hajj wí lọ́ba lọ́la jìnnà gbogbo aláàjọ máa gbìyànjú ní ọjọ́ mẹ́wàá yìí láti ṣe dáadáa torí alálàájì ẹni tó lọ sí hajj àsìkò àti lọ sí Mínà ò tí ì tó kò túmọ̀ sí pé alálàájì náà wà lọ jókòó tẹ́tẹ́rẹ́ níbi tó bá wà wọ́n máa wá dọ̀wọ̀ ma wọ́n máa ṣàwàdàkáwàdà wọ́n máa wọ́n máa máa bára wọn sọ̀rọ̀ ìtàn ìlú wọn ìtàn ìgbèríko wọn ẹ kọ́dà ń gbà kan ẹ ọba rubbish nonsense tẹ́bi tẹ́ ti sọ láyé yín náà kó tó ti kó lọ sí hajj ọ̀tún á lọ kàn tún lọ mẹ́nu ìtàn kankan àsìkò tó yẹ kó fi sẹ́ẹ̀rí pamọ́ sínú ẹ̀ eléyìí tí ó wúlò fún ọ tó bá dijọ́ gbé dàrú kìámà níjọ́ lọ́lọ́ òbí ọ lérò ní tàbí kan àbí jọ ni òbí ọ lérò ẹlẹ́mọ̀sán kan bá dijọ́ gbé dàrú kìámà. àní kí ló gbélé ayé ṣe torí ẹ̀ ló ṣe jẹ́ pálá la jìnnà tí o bá lọ ṣe ájì tó ń bẹ láàrin àwọn ọ̀daràn tó ẹ pé àwọn àtàn burúkú kan ìtàn tí ọba tí ò tiẹ̀ wúlò tí ọba làákà ẹ̀ mu làwọn máa sọ tètè kó láàrin wọn àwọn bàtẹ́nijẹ́ làwọn eléyẹ mọ́ bàtẹ́nijẹ́ torí pé àkókò yẹn gbogbo ìṣẹ́jú kọ̀ọ̀kan nínú àkókò yìí ọ̀gbọ́dọ̀ lọ lásán ọ̀gbọ́dọ̀ lọ ọmọ ọlọ́wọ́ tó tó bá lọ ọmọ ọlọ́wọ́ yóò di nǹkan tó wo àbámọ̀ yẹn ọjọ́ yẹn ò ṣe dá padà wípé wọ́n lọ iṣẹ́ retí jẹ́ bẹ́ẹ̀ náà làwọn ata wà lé jojúmọ́ kí lẹ́ ń lo àkókò yín fún ọ̀pọ̀lọpọ̀ kò ní nǹkan tí ń lo àkókò fún àfàwọn nǹkan àwọn aráàlú tí ò lè wúlò fún láyé tí ò ọ̀pọ̀lọpọ̀ jókòó wọ́n máa discuss àwọn kí ń lọ current affair ìwọ gẹ́gẹ́ bí rẹ́díò nàìjíríà wọ́n ẹ àwọn nìkan ti defect ti kó kan ti kan ẹ àwọn tó ti camp yẹn kí wọn di camp kí lọ rí nígbà wọn di camp náà kí lọ́ gbà ń bẹ́ẹ̀ ìrẹ́gbẹ́ àti ranu lásán tí o wúlò kò wúlò fún nàìjíríà gan alára ń bọ̀ sí ti ń gbé àti wàá gbàgbé ikú orírin àjò kan la wà kọlọ̀njà gúnlẹ̀ rí àwa máa discuss rubbish nonsense èmi bẹ́ẹ̀ nù àwọn èèyàn tí wọ́n tó ẹgbẹ́ gbogbo òjókòó wọn láyé wọn ò ní táwọn fàkókò wọn ṣe ju lúdò lọ lúdò lúdò lúdò lúdò á máa pọ́ láyò máa pọ́ láyò ò lè pa mí láyò máa bàbá rẹ bàbá nìyẹn níbi táì tọ́pọ̀ jọ ta lúdò ó pa ẹni tí ọ̀wá mọ̀ pé bọ́yé èdè tí wọ́n máa ń lò ń di ayò òfonu nígbà ọ̀pọ̀ bàbá rẹ̀ à ayé ti dorí kodò bẹ́ẹ̀ ni àwọn wà tẹ́ńkì ìpéjọ tí wọ́n ìpéjọ ni lórí ọ̀rọ̀ bọ́ọ̀lù ẹ wọ́n ṣẹ̀ṣẹ̀ ta àwọn tó ń gbá bọ́ọ̀lù dání ẹ wọ́n ra lọ bí báyìí tó ti lọ sí báyìí ó báyìí ó ẹmọ pẹ̀lú mi yìí di à ń sọpọ́tì àwọn tíìmù ní ní mọ̀lẹ́kà pọ̀ wá gbẹ̀mí ẹ̀ kí ló sọ fọ́nà àìwọ ọlọ́run àwọn tá à ń sọpọ́tì ni wọ́n ti ẹ̀jẹ̀ wọn dùn mí jọ yẹn bó ṣe wá dùn mí tó ní àti mọ̀lẹ́kà kú bẹ́ńtòs tẹ̀yìn tó sọ fọ́nà torí ẹ̀jẹ̀ á lọ àkókò wa dáadáa ó ń dínkù ẹ̀ wo tó kọjá sóni ọ̀sẹ̀ kan ti dínkù nínú tọ́lọ̀ nǹkan fún kálukú wa. à ń lọ ọba kú ni kìí ṣe pé à ń sáfukú sáfukú báwo aríkúyẹrí alẹ́kúwọdù irọ́ gidi gbogbo ẹ̀ irọ́ gidi oríkúyẹrí kò tí ì ṣe tẹ́tí òun wọ̀ọ́dù ọwọ́ alẹ́kú títí ọwọ́dù ìwọ gẹ́gẹ́ bíi tani àbí kó léwọ yóò agbọ́dọ̀ kíyèsí kákòókò wa èyí tá à ń bàjẹ́ ń pọ̀

tẹ́lẹ̀yìn náà rí gbogbo báyẹn á ti palẹ̀ òsùn wa má òsùn oorun má oníkálukú ọmọ kọlọ oníkálukú ọmọ jílóru kó o rí ibẹ̀ kó o lè bá a fi si wá tọ̀mẹ́wàá àtàkọ́kọ́ títún bọ̀ yìí náà ìwọ lọ́lọ́lá jù wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní mẹ́wàá àtàkọ́kọ́ tí ń bọ̀ yìí ọ̀sán tiẹ̀ ọlọ́lá ọ̀sán mẹ́wàá gbẹ̀yìn Ramadan lọ àmọ́ òru mẹ́wàá gbẹ̀yìn Ramadan ọlọ́lá òru mẹ́wàá àkọ́kọ́ Dhul Hijjah yìí lọ ètò túmọ̀ sí pé àtọ̀sán àtòru ọjọ́ mẹ́wàá ti ń bọ̀ yìí lọ́lọ́lá bó tilẹ̀ jẹ́ pé ọ̀sán rẹ̀ lọ́lá ju ọ̀sán mẹ́wàá gbẹ̀yìn Ramadan lọ òru rẹ̀ ọlọ́lá tó òru mẹ́wàá gbẹ̀yìn Ramadan ṣùgbọ́n ń bẹ̀bẹ̀ ẹ jẹ́ ká gbìyànjú láti ṣe àmúlò rẹ̀ dáadáa kọ́nà ọba kó ká ẹ ká mà pé ọjọ́ ayé wa iye mímí ntọ́nà ọba kọ̀ọ̀kan yẹn ò mí lọ èèyàn gbọ́dọ̀ gbìyànjú láti rí pọ́ǹsì dáadáa dáadáa ṣiṣẹ́ ìtẹ̀lé tọ́nà ìtẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam kìí súnyà kọ́nà ọba kọ́ mẹ́tò kò sùn wá okun àti àlàáfíà láti máa sin lọ lọ́nà tí ọlọ́run ọba fi yọ́nú sí wa ọlọ́run ọba kọ́ mọ́ fi gbẹ̀yìn lọ́rọ̀ ní kálukú wa. aqulu qawli hadha wa astaghfirullaha al-azima li wa lakum fastaghfiruhu innahu huwal ghafurur rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إله الأولين والآخرين وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله أرسله الله بالهدى وبدين الحق بلغ الرسالة وأدى الأمانة وترك الأمة على المحجة البيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله إن الله سيولوري إليه تقاتك tó pàtàkì ìgbéká gbìyànjú láti rí pa á ṣe nínú àwọn àkókò ìyẹn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù tẹ̀fẹ́jà òun náà ni kárí pa sí àwọn ṣe olóore lọ́pọ̀lọpọ̀ iṣẹ́ olóore gbogbo ṣe olóore kárí pa àwọn náà kópa nínú rẹ̀ lọ́pọ̀lọpọ̀ nítorí tó wá nínú hadithi abdullahi bin abbas radiyallahu anhuma bana bi sọ pé ma min ayyamin a'zamu inda allahi subhanahu wa la ahabbu ilayhi min hadhihi al-ayyam al-'ashr ikpe kò sí ọjọ́ kan tó tobi jù kò sì sí kan tọ́lọ̀ wọn bá wa tọ́ ma tó nífẹ̀ẹ́ sí iṣẹ́ olóore nínú ẹ̀ bí ibo ti ṣe nífẹ̀ẹ́ púpọ̀ sí iṣẹ́ olóore nínú àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ yìí ọmọbẹ nínú àwọn iṣẹ́ olóore eléyìí tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọn pa wọn kún wọn ò fi oní ni kíkẹ́ alukur'an alukur'an kíkẹ́ ìjọsìn kò sí ìwé kan láyé téèyàn máa ka tí kíkà rẹ̀ tó lè jásí ìjọsìn láì jẹ́ pé ọlá níyàn sí kíkà tó ń kà wípé wọ́n lọ mọ̀ ń kàwé tó ń sọ nípa ṣẹ̀ríà yìí nítorí kí n lè bá gbẹ́sìn rẹ yé kí n lè bá máa sìn ọ́ gẹ́gẹ́ bó ti ṣe fẹ́ tẹ̀lé lẹ́yìn ló lè jẹ́ kí àwọn tíra mi dá máa ń kà kọjá pa àníláàdá lórí ẹ̀ ṣùgbọ́n kúránì tiẹ̀ kíké rẹ̀ fúnra ara rẹ̀ ọ̀la níyàn ọ̀la níyàn ẹ̀sìn ni débi pàdánù sallallahu alayhi wa sallam ó ní kíké ara fi kan nínú alukur'an ó máa ń bí kéèyàn gba aládá mẹ́wàá ó tún wáá yàn nàná rẹ̀ ó ní kìí ṣe alam ẹni mo gbà lérò pẹ̀lú ara fi kan o alam irú ètò wà níbẹ̀rẹ̀ alam nashrah alam irú ètò wà níbẹ̀rẹ̀ alam tara kayfa. kéésù ni mo gbà lérò kọjá ràfi ọ! o ṣùgbọ́n a bá wo alam dáadáa ẹ̀rí kí alifu lọ́bẹ̀rẹ̀ rẹ̀ láàmù ló sì kejì mímu sì kẹta torí náà alifu harafi kan ni láàmù harafi kan ni mímu harafi kẹta ni gbẹ̀yìn bá alam ó ti lẹ́tọ̀ sí ọgbọ̀n ládá ẹ wá dúró ládá tá à nítorí pé ọ̀pọ̀ àìmọye wa akéèké alukurani wọ́n ti pa alukurani tì bí aṣọ tó ti gbó ọ̀pọ̀ àìmọye ni ò tiẹ̀ ẹ kà rárá rárá tí ò tiẹ̀ dún ò rí kò tiẹ̀ máa ní ah, alukurani tí wá ní kíni sẹ́lẹ̀ wá ní kó ni bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ aláìmọ̀kọ́ sọ ọmọ ọlọ́ǹka inú rẹ̀ dùn ó sì jẹ pàmò pàtìlà torí kẹ́ni tí ọba mọ̀rọ̀ ọlọ́wọ́ bá gé ah, à ọ̀rọ̀ tọ́lọ̀ ń bá mi sọ ọ̀rọ̀ tọ́lọ̀ ń bá ọ sọ ìwọ ọ̀mà ké inú rẹ̀ sì tún dùn kí ló ń dùn ẹnu kí ló ń dùn ẹnu ọ̀pọ̀ àwọn èèyàn jẹ́ pé Fatiha tó jẹ́ pé nbẹ nu máa tẹ ẹsẹ̀ sara mi nà alukur'an nínú tó rọrùn kéjù ní nínú alukur'an nínú òtún ma fati eléyìí tó ṣe pé tó o bá ṣe sọláàtì tó o bá fi lè kí o ní sọláàtì à ń ṣe sọláàtì ẹ márùn lójúmọ́ tẹ bá wá wo sọláàtì ẹ márùn yẹn rákà sọláàtì kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan bàbá pa wọ́n pọ̀ mọ́ra wọn méjì tàṣùbà tàbá fi kún mẹ́rin ti dóhùr tàfi kún mẹ́rin ti asùr tàfi kún mẹ́ta ti magrib tàfi kún mẹ́rin ti ìṣá ó rákà mẹ́tàdínlógún. ajẹ́pẹ́ àwọn bùkátà kí gbogbo ẹni tó bá ti sọ̀lẹ́ kó ké fatiha lójúmọ́ kan ní ìgbà mẹ́tàdínlógún ntọ́ gbọ́dọ̀ ké ní mẹ́tàdínlógún ọ̀ọ́mọ ké kí ni ohun tí ni tí wọ́n dùn kí ni tí ń dùn kí ni fáàrí rẹ̀ ké a sí ọ̀rẹ́ láì sí ọ̀rẹ́ láì àdánù special ìjọsìn ni. àwọn olùmọ̀sọ ike kíké rẹ̀ kan òbúkátà níyà láti jẹ́ jọ̀sìn torí rẹ̀ kí alukur'an débi gbàdúgbò sallallahu alaihi wa sallam torí pé ọlọ́wọ́n bá fún ma pé yọ bẹ nínú wa ẹni tó ní ma ké yọ bẹ nínú wa ẹni tó ẹkọ wálé kí o kan wọn kọkọkọkọ kò yé àmọ́ síbẹ̀síbẹ̀ tó ń ti pé ń gbìyànjú láti ma ké tí wọ́n ń kí lòlò pẹ̀lú kíké rẹ̀ anabi sallallahu alaihi wa sallam ní ládàá bẹ fún ẹni tó kàn burú tí ọ̀ dáa lẹni tí èké rárá lórí di eléyìí ìpèníjà ńlá nu wájú wa o ẹni tó wà láyé ló máa ń kí alukur'ani ẹni tó bá ti kó ti parí nìyẹn ó ti parí nìyẹn tiẹ̀ ti bọ́ tiẹ̀ ti bọ́ nìyẹn máa kí alukur'ani ìjọsìn eléyìí tó ti pa àgbọ̀dọ̀ fi ṣeré innahu lakur'anun karim ti kitabin maknun la yamassuhu illa almutahharun alukur'ani ni alukur'ani ni tíra tó ti kọ́ lọ́wọ́ ba ló sọ̀kalẹ̀. ònkankan nìkan ni tíra eléyìí tó ṣe pé tí ànábì tọ́lọ̀ ń fún tọ́lọ̀ bá bá tún jí padà lónìí táwọn ń ké sí létí tí bá ń gbọ́ yóò ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni hákẹ́dà ounze bẹ́ẹ̀ ni bọ́lọ̀ ti ṣe sọ́kalẹ̀ fún wèmí. tẹ̀wúrátà ní Musa aleyhi sẹ́lẹ̀ á ka tẹ̀wúrátà sí létí yọ sọ pé rárá kì fún mi ẹ ti yí padà ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ti sáwọ́ ọ̀pọ̀lọpọ̀ ti ẹ ti ṣàfikún ẹ ti ṣàdínkù bẹ́ẹ̀ náà ni Injil tọ́lọ́mbà jẹ́ anabi Isa aleyhi salam wàláhi bó náà ṣe sọ ni alukurani nìkan onítìrà tó ṣe gbọ́dọ̀ ọba sọ kò sì ṣàdédé jẹ́ bẹ́ẹ̀ torí gbọ́dọ̀ sọ pé inna nahnu nazzalna dhikra wa inna lahu lahafidhun àwa la sọ kalẹ̀ àwa la sọ tẹ̀rọ àwọn tírà tó síwájú yẹn ọlọ́run ọba ọ̀sọ́ pé sọ́ọ́rí ọlọ́run níbi mọ́sítọ́fẹ́dùn min kitabillah ọlọ́run fún àwọn èèyàn tọ́lọ́run fún sọ́ni ẹ̀yin ni ọwọ́ ọmọ èèyàn nkí ló lè sọ ọlọ́run fún wọn sọ ní àwọn á lè sọ máa lè sọ àmọ́ alukurani ọlọ́run lè sọ kí ló wá sí ọ gbogbo alukurani alukurani dírẹ́sì mọ́tò rẹ ẹlòmí ọgbẹ síwájú alukurani rẹ mọ́kè ọ̀pọ̀lọpọ̀ kéèké sí ọ̀rẹ́ ọ̀rọ̀ ọlọ́run ọba nìyẹn ọlọ́run àbí ló fi mọ́rọ̀ rẹ̀ ló fi na pàlàbà rẹ̀ lè fi kà kọ̀dà bẹ́ẹ̀ o kákàmá kí alukurani lọ́pọ̀lọpọ̀ lásìkò yìí àti gbogbo àsìkò bákan náà nínú àwọn sí olórí eléyìí tí ká gbàgbé lákòókò yìí wọn náà ní kẹtọrọ tó ṣe sàrà lọ́pọ̀lọpọ̀ ṣe sàrà lọ́pọ̀lọpọ̀ ní àsìkò yìí nítorí pé sàrà àtẹrí yẹn bá máa fi ẹrú ẹ sì sàrà fún léyìí tó ṣe pé kò túmọ̀ sí pẹ́ni tó gbégbá bára torí islam ọ̀faramọ́ ká máa ṣe bára kọ́dà kọ́ bá mọ́rò owó ra gbá kọ́jọ́ kọ́ ní tẹ́ islam ọ̀faramọ́ torí ẹ̀ lẹ́nìkan ó wá ń ṣe bára bẹ́ẹ̀ níbi tá anabi sallallahu alaihi wasallam wà anabi lélo ní bẹ́ẹ̀ rẹ̀ ó níye báyìí anabi tún bá fowó kun lọ́ọ̀rọ̀ ọlọ́wọ́n bọ̀ fàlùbáríkà sísẹ̀ rẹ̀ bákan náà nínú àwọn sí olórí òun náà ní al-infaq ala al-masakin kẹ́ máa náwó lé aláìní lórí aláìní tí orí jẹ fún lóúnjẹ aláìní tí ó wé kíṣẹ ẹdá sọ sí lọ́rùn aláìní tí orí bí gbé ẹfun níbi tí wọn máa gbé gbogbo eléyìí ọlọ́mọ fi ṣàánú èèyàn náà nínú àwọn sí olórí eléyìí tó tún ká mójútó òun náà ní al-amru bil ma'ruf wan-nahyu 'anil munkar kẹ́ máa fòrò àwọn èèyàn láti ṣe dáadáa kẹ́ máa kọ̀ àmọ́ ìsọlẹ́nu wọn kọjá ẹ ṣe báyìí ẹ má ṣe báyìí níta ṣe yí ọ̀dà o ẹ já jáwọ́ ń bẹ́ o ọlọ́run nífẹ̀ẹ́ sí o wọ́n lè gbé àfọ̀n wá sí ilé wa nu kò sí wàhálà ń bẹ̀ tí wọ́n lọ́lọ́run fẹ́ sìn rán ni tí wàhálà rẹ̀ sì fẹ́ pọ̀ báwọn mùsùlùmí ni mí mùsùlùmí lẹ́yìn nínú tí wọn máa tọ́lọ́ wọn fi lé aburú jìnnà sí wa ẹnikẹ́ni kan máa pè wá lọ sí ìdíṣe dáadáa kó sì máa pọ̀bàjẹ́ fún wa tí ọ̀gá sí láwùjọ wa ìparun dé tán. nínú àwọn ọṣẹ olóore eléyìí tó tún yẹ ká mójútó nínú àwọn ọjọ́ tí ń bọ̀ ẹni ọ̀sọ̀lẹ́ ká mójútó sọ̀lá ti wa gbogbo gbà mùsùlùmí fi sọ̀lá ti ṣeré. a sì ń fẹ́ kó jẹ́ pé ọmọ tètè yára lọ síbi tó ti ṣe sọ̀lá sọ̀lá wọ́n lọ kọ́kọ́ kó sínú mọ́ṣáláṣí ó sì rà kàtá àlùfẹ́jọ nígbà toto fájìrì alukurani ọ̀hún ké di pé ìmáàmù dé à nínú sí olóore nìyẹn kọ́ ajẹ́ pé tó tó bá tó fi máa ròyìn rẹ̀ níbi Allahu Akbar a wòye ana babalágbádá ti ti ṣe máa nu yàtọ̀ gbogbo ìtàwọn èèyàn bá rí wọn sọ ṣe dáadáa torí ọjọ́ ọ̀la rẹ máa yára dé mọ́ṣáláṣí bẹ́ẹ̀ náà ni sọlá tó gbọ́họ̀ kó tètè dé mọ́ṣáláṣí èsèké ńgbà tí pèpè fún sọlá tì agunlé kanlé kanlé ọmọ pé nǹkan yóò lọ wọ́n jẹ́ pé ńgbà tí wọ́n pèpè fún sọlá tì lẹ́yìn da mí jọ agbọ́dọ̀ mójú tẹ́sìn rẹ bẹ́ẹ̀ ni sọláàtù làásù ọ̀gbọ́dọ̀ pẹ́ sí sọláàtù magrib ọ̀gbọ́dọ̀ pẹ́ sí sọláàtù ìṣá ọ̀gbọ́dọ̀ gbẹ̀yìn bẹ́ẹ̀ ọ̀ràn àyàn ni gbogbo eléyìí jẹ́ ká tètè máa dé mọ́sálásí ẹ rí i pé àwọn èèyàn ò rí bẹ́ẹ̀ láwùjọ tí wàá nìsí wọ́n tètè dé mọ́sálásí wọn ò kẹ̀sì fún kankan gbọ́dọ̀ lọ́jọ́ júmọ̀ ẹlòmíì ò ní dé àbí tó bá kú dẹ̀dẹ̀ kó wọ́n bẹ̀rẹ̀ ẹlòmíì gan yóò tún dé lẹ́yìn rákà kan ni ẹlòmíì kan ó ti fi sínú àjẹ́ndà tiẹ̀ nígbà tí wọ́n bá ṣe dé oríire rẹ ló fi ṣeré nítorí pé eléyìí kankan lójú ọ̀nà oríire ìgbà tí èèyàn bá wá yára síbẹ̀ tẹ̀ pé yọ yára sí bọ́ọ̀lù bẹ́ẹ̀ ẹni tó bá ti jẹ́ pé máa lọ́ra níbi dáadáa yọ yára sí àìdá bọ́ọ̀lù ti ṣe dọ́mọ èèyàn nǹkan kọ́sà wà nù ayé tiẹ̀ náà tí wọ́n náà yára tó o bá ti yára sẹ́sìn wà á yára sẹ́sìn torí ọ̀dọ̀ wa wa ẹ̀sìn ìwọ ló ń bùkátà rẹ̀ òun ò bùkátà rẹ̀ tó bá lónìí ti sáfù kan lọ bá a ṣe sọ̀rọ̀ náà la máa a sì sọ láti àwa àwọn tó lọ ẹni tó lọ sọ sẹ́kẹsẹkẹ sí lọ́rùn kálá ìwọ́n tó sí lọ ẹ̀rù ń tí torí eléyìí òfin kankan sẹ́ni kankan lóore nígbà tó bá yára sẹ́sìn òfin kankan ní ẹni kankan lára nígbà tó bá wá sẹ́sìn ara rẹ ló ń ara rẹ ló ṣe láǹfààní bẹ́ẹ̀ ni in accentum, accentum le anfusikum wa in asa'tum falaha ọlọ́ni tẹ́ bá ṣe dáadáa orí ara yín bá orí ara yín sí kò sí ní ti ní ọgbà. taba bí ẹ tó bá tètè dé mọ́ṣáláṣí wọ́n gbowó owó kíni tani gbowó lọ́wọ́ rẹ̀ owó kíni kí ni wọ́n fẹ́ fi sí i àníkọ́ wá sí lọ kó o sórí rẹ má jà sí ọ̀kan ẹni tó wá sí túmọ̀ ó kọ́ màlíkà ń bẹ lẹ́nu ọ̀nà tó ń kó ń gbogbo ẹni tí wọ́n bá ń tọ́da bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ní lọ́sẹ̀ tó kọjá bẹ́ẹ̀ lè tó síwájú bẹ́ẹ̀ lè tó síwájú wa hakadha fi hayatika kulliha gbogbo gbèsè ayé rẹ ó kọ̀ rẹ ọ̀wọ́wé mọ̀lẹ́kà yìí tóró ti mọ̀ lọ́kàn ara jẹ pé báago báyọ̀ bá lò ní lọ mọ́sálásí mi ọ̀fẹ́ pọ̀ tí wọ́n kọ̀ọ̀kan mi. kò sí wàhálà ara rẹ ló ń ṣe. yára sẹ́sìn torí gbogbo ẹjọ́ bá ti yára sẹ́sìn má fi sọ láti rẹ rárẹ o torí tó o bá kú bí gbogbo èèyàn lé ayé ìbá péjọ tó máa ń ṣàdúrà fún ọ lẹ́yìn ikú rẹ tí wọn bá ṣe lọ́nkù wà láì kò ní wúlò fún ọ wọn kàn jẹnu wọn yà lásán wọn fi àjẹra wọn ni àmọ́ tí wọn bá jẹ́ pé gbogbo ìgbà tó lò nílé ayé omi sí lọ́ọ̀ni tí gbogbo ẹrú ọlọ́run bá bẹ lọ́ọ̀ fún ọ yóò tún kún dáadáa rẹ ẹni tí ọba ti sánà kí n téèyàn kó ṣe lẹ́yìn òun láti so láǹfààní ó wúlò fún òun kò ní wúlò fún lẹ́yìn òun osisi tí tí ó fi wúlò fún ọ kò sí lọ́nà tó fi kú bí ẹ bá jọ dára kú táwọn ẹni ọlọ́run lè fi bẹ́ lọ́n tí ó wúlò fún ọ ọmọ tó ṣe ẹ̀gbọ́n bàbá ànábì ẹ̀gbọ́n bàbá ànábì tó ṣe gudugudu méje gan fún ànábì gba Islam tó fi kú ànábì ò rí ṣe láǹfààní kan ju wípé iná náà ni ọwọ́ àmọ́ iná tí ò ní jó lórí yọ tí náà ń bá wa ń jó látẹlẹsẹ ọpọlọ ọmọ wa sọ kútu ọwọ ọpọlọ ọmọ ọhó ètò sẹpẹrẹ tún nù nàjà anamanu ọlọ́dà kò mẹjọ tó sí wa akramakumullah tó mójútó àwọn anáfíà torí náfíà tẹ́lẹ̀ yẹn pàtàkì nínú hadithi Tawban radiyallahu anhu anabi sallallahu alayhi wa sallam ó ní a máa forí kalẹ̀ fọlọ́n lọ́pọ̀lọpọ̀ torí pé wò ó ní forí kankalẹ̀ fọlọ́n ó ní forí kankalẹ̀ fọlọ́n àfikọ́ làwọn kò fi gbé ọ̀gá kó sì fi pẹ̀sẹ̀ rẹ fún ọ gbogbo foríkalẹ̀ àgbéga ni ìpẹ̀sẹ̀ rẹ sọ̀bọ́ bá ti ṣe wá pọ̀ náfìlàsì bẹ́ẹ̀ làgbéga rẹ ọmọ pọ̀ lọ́dọ̀ lọ wọn mọ̀ pẹ̀sẹ̀ rẹ rẹ àgbéga ọmọ pọ̀ wọn mọ̀ pẹ̀sẹ̀ rẹ rẹ téèyàn bá wá sí náfìlà ńkọ́ ẹ sì máa gbégbò sáyè fún náfìlà fẹ́ni tí ì bá sọ̀rọ̀ yẹn ẹni tí máa ń sọ̀rọ̀ yẹn ló lè ṣe náfìlà bákan náà nínú àwọn ẹṣẹ olóore òun náà ní pé káṣẹ sòyà ẹni tó lọ́n bá ní kó lè ṣe tí oṣù Dhul Hijjah yẹn bá ti bẹ̀rẹ̀ máa kẹ́nu rọ́sẹ̀sì fọlọ́ nítorí pé anabi sallallahu alaihi wasallam sọ pé àwọn ọjọ́ yìí lọ́lọ́run nífẹ̀ẹ́ sáwọn sí olóore jù sẹ́sù yá mú bẹnu sí olóore àbí òsì ń bẹ ń bẹ bẹ torí rẹ tó o bá sẹ́sù yá mú nínú ẹ̀ ó bẹ nínú sí olóore àmọ́ o ò ní ṣe dijọ́ kẹwàá torí jọ́ kẹwàá ọjọ́ ọdún ni a sì gbọ́dọ̀ sẹ́sù yá mú lọ́jọ́ ó ṣe títí jọ́ kẹsàn-án ìjọ́ kẹsàn-án ni tí ọba ṣe kankan má jẹ́ kí ti jọ àràfófó ọrùn torípa nàbí sallallahu alaihi wa sallam ó fi hàn pé ti jọ àràfá yẹn ọlọ́run máa fi pèsè ọdún méjì rẹ̀ má jẹ́ kó fọ ọrùn nínú àwọn aṣọ olóore ọ̀nà ni ká lọ sí hajj gbogbo ẹjọ́ lọ́n bá bò lásìkò yìí kọ́ lọ sí hajj nítorí pé hajj anábì sọ pé wal hajjul mabrur laysa lahu jazaa'un illa al-jannah wípé ájìdá bá ṣe dá níbàámu pẹ̀lú súnà anábì sallallahu alaihi wasallam kò lẹ́sàn-án méjì àyàfi àlùjáde nínú àwọn ṣe olórí láti mójútó lásìkò yìí ó náà ní ká máa ṣe Allahu akbar la ilaha illallah alhamdulillah kẹ́ẹ́ bá ti ṣe wípé Abdullahi bin Umar àti Abu Hurairah radiyallahu anhuma tí àsìkò yìí bá ti tó wọ́n á máa ṣe Allahu akbar Allahu akbar Allahu akbar lẹ́yìn tó gbóhùn sókè yìí gbogbo ìgbà tó máa ń kọjá náà ọjà àbí kíbi wọn máa gbọ́n sókè táwọn èèyàn bá ti gbọ́ oníkálukú náà máa wò tiẹ̀ torí ẹ̀ tí ó so dẹ̀rẹ̀ ìjà ìbá ti wọlé àmàṣe Allahu akbar Allahu akbar Allahu akbar bẹ́ẹ̀ alimami Bukhari rahimahullah ọgbà ìgbà wá wá ó ní Umar radiyallahu anhu ní abẹ́ tẹ́ǹtì tó wà ní Mina tí ń ṣe Allahu ìyẹn ni pé nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí a máa wí Allahu akbar Allahu akbar la ilaha illallah alhamdulillah a máa wí lọ́pọ̀lọpọ̀ níta ṣe fẹ́ ni ká gbóhùn sókè pàápàá jùlọ àwọn ọkùnrin ṣùgbọ́n àwọn obìnrin àwọn ò ní gbóhùn sókè bíi tọkùnrin tóbìnrin bá ti gbóhùn sókè lọ́nà tí akẹgbẹ́ rẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ bá ti gbọ́ ó ti tó ní gbóhùn sókè tiẹ̀ oríṣi méjì wá ní Allahu akbar ọ̀kan wà tó wà fún gbogbo àkókò ọ̀kan wà tó lákòókò eléyìí tó wà fún gbogbo àkókò ó náà ní pé kíá tába ti gbọ́ kó sòdè méjà bẹ̀rẹ̀ á máa wí gbólóhùn yẹn lọ́pọ̀lọpọ̀ lẹ́nu wa á máa wí láti ìbẹ̀rẹ̀ oṣù Dhul-Hijja títí ìparí ọjọ́ kẹtàlá nínú oṣù Dhul-Hijja ọjọ́ ìmọ̀ parí tóòrùn bá ti wọ̀ ìparí ọjọ́ kẹtàlá ní ìjọ wà fún gbogbo ọgbà ọ̀tà àmì ìyítọ́ lákòókò òun lè dá bẹ̀rẹ̀ sí ní wí lẹ́yìn ìgbà tá a bá ti parí sọ̀látù sọ́mù ní ọjọ́ àràfà á máa wí lẹ́yìn sọ̀látù sọ́mù ọjọ́ àràfà sọ̀látù dóhò sọ̀látù làásù sọ̀látù lọ́mọkìrì àti ìṣá àti gbogbo ọjọ́ àràfà bẹ́ẹ̀ náà láti ṣe lọ́jọ́ ọdún bẹ́ẹ̀ náà láti ṣe ìjọ kejì ọdún ìjọ kẹta ọdún ìjọ kẹrin ọdún á wà parí rẹ̀ sí sọ̀látù làásù تابعتي سلامة سلامة يعني أستغفر الله أستغفر الله أستغفر الله اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام أو أبير الله أكبر الله أكبر oríṣi mẹ́ta ẹ̀sìn ni oríṣi Allahu Akbar Allahu Akbar tó wáyé ẹ̀rí gbogbo eléyìí òun náà ni pípé ẹnu àwọn sàhábà ó kò lé lórí ẹnu àwọn olùmọ̀ kò lórí bẹ́ẹ̀ sì láàrin pa àwọn sàhábà náà sí i oríṣi mẹ́ta ẹni Allahu akbar Allahu akbar tó wá kíkà máa wí lásìkò yìí alákọ̀ọ́kọ́ Allahu akbar Allahu akbar Allahu akbar kabira oríṣi kan oríṣi kejì Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar walillahil hamd oríṣi kejì nù Allahu akbar Allahu akbar. لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد أرسل الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أو لمتى لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد أيوه تابعوا إنه متى أدى oṣù tòlùhíjà bá ti bẹ̀rẹ̀ èyí tó bá fẹ́ máa wí bẹ́ẹ̀ ọ máa wí gbogbo gbà yàtọ̀ sí tó bá wà ya àti gbọ́dọ̀ dárúkọ ọlọ́ ya kéèyàn wà lé ìgbàsẹ̀ àbí kéèyàn máa tọ̀ kéèyàn máa gbàsẹ̀ àbí kó máa báyàwó rẹ lò tó tó bá ti yẹ láwọn àkókò tó gbọ́dọ̀ wí ọ máa wí lọ́pọ̀lọpọ̀ Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar. Allahu akbar walillahil hamd a máa wí lọ́pọ̀lọpọ̀ lọ́pọ̀lọpọ̀ a sì máa gbóhùn àsókè nínú ilé wa lójú ọ̀nà wa níbi iṣẹ́ wa níbi kíbi tá a bá bára wa a máa wí lọ́nà tó ṣe é gbé ẹni tó náà bá gbọ́ lẹ́nu wa òun náà fi ọlọ́wọ́n bá tó ṣe gbogbo ẹ̀ ní rọrùn fún wa àwọn aṣọ olóore náà ọlọ́wọ́n bá kó fún wa sí i tá a bá ṣe kọ́nà ọ̀bọ tẹ́wọ́ gbà lọ́dọ̀ wa kọ́mọ̀sí pọ̀ ti wa lọ́wọ́ sẹ́tẹ̀ yẹn ṣe tẹ́yàn fi wá lẹ́jẹ̀dọ̀ ọlọ́run bá kó fún wa sí eléyìí tí wọ́n ṣe tẹ́yàn fi wá náà ọlọ́run máa fi sàdánwò fà wá ọlọ́run bá kó gbàdúrà wa kára ti pé nutọ́lọ́ máa fi sànú àwọn ẹrú rẹ̀ láti máa ṣe ní gbogbo gbà títí tó so tẹ̀lé méjì náà bá wọlé ó náà ní ká máa ṣe àṣọ láti fọ́gà wa anabi tiwa anabi Muhammad sallallahu alayhi wa sallam torí pé nù فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد أن تصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله